أعوذ الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطاب من يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a fẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkí àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ salatu wassalamu ala mabu'uthi rahmatan lil alamin ìkẹ́ ọlọ́run ọba náà dínà tí wọ́n rálẹ̀ tàwọn sọ ábà rẹ̀ a ń bẹ̀lẹ̀ ọba kó àwa náà pẹ̀lọ́run òbí wa àwọn àfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà ọlọ́mọká sànú wa láìtọ́ lè kẹrọ nígbà tó a fi ń ṣe lálẹ́kọ̀ọ́ láàrin magrib sí ìṣáì lọ́jọ́ òní kúnà ní Riyadu Salihin kàfáwa àbí Zakariya Yahya ibn Sharaf annawawi rahimahullah ọlọ́kùnbà àti fọ́ọ̀lẹ́sàrí báàbù 34 24 láti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ní alẹ́ yìí báàbù màtàkì 24 báàbù tìtìlẹ́lù ọkọ́bà ti mẹ́nà àmàrà bí ma'arufi àwọnáha anàlmùnkẹrù wà kára fàkọ́lù wà áfẹ́lá báàbù ìbínú ọlọ́run kòkò lórí ẹni tí máa ń pàṣẹ dáadáa tí na ń kọ aburú tí gbọ́lọ̀ rẹ̀ jẹ́ tàkó ṣẹ́ rẹ̀ kẹrin ń ìtàbùrú báàbù tẹ̀gìlẹ́bù òkóòbá báàbù ìbínú tí kòkó ìyà mẹ́rin amra bil ma'rufi bil ma'ruf ẹ̀mí kàrẹ dáadáa àwọnáà anil munkar àbí ń kwàbúrú wa khalafa qawlu òfèèlà tẹ́gbẹ́ iṣẹ́ rẹ̀ fèèlò ọwá takò gbólóhùn rẹ̀ takò ṣẹ́ ta'ala أنا أقول أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تأكلون كما قاموا ينسي لك ما سدادا كما قابلوا لي على يد ما سدادا أنا بين الأسرة إلا فا كاسل عكاين وقال تعالى يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون ọlọ́ni apẹ̀yìn wọ́n lòdò kí ó tẹ̀bí ń sọ tẹ́ ní ṣe iṣẹ́ kàbùrọ̀mọ́kítà ní ìndọ̀lá tọ́lọ̀n kó ìra àǹtàkóòlò máa láti fàálùn kọ́ máa sọ tẹ́ ní ṣe iṣẹ́ قال تعالى إخبارا عن شعيب رضي الله عنه الله الله سبحانه ما ديروا يعني نجرم جا شعيب بايك وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه bí o nífẹ̀ẹ́ sí kí n yapa yín lórí tí mo kọ̀ fún yàtí máa ṣe tí mo kọ̀ fún yàtí máa ṣe kí mi àtọ́ máa sílẹ̀ àmì nífẹ̀ẹ́ sí ọ̀nà Abi Zaid na Usama ibn Arika radiyallahu anhu wọ́n máa dọ̀ Abi Zaid Usama ọmọ Arika انا بقول kọ́yọrọ انا سميت رسول الله صلى الله عليه وسلم يقول كل مبتج يوتى برجل يوم القيامة مو مواراقني كمان يوم من القيامة يلقى في النار هو صراق الناس من هنا فانبلق فانبلقوا أكتاب بطنه ìfún àwọn ẹ̀dọ́ inú ẹkùn rẹ̀ wá jáde ta ẹ̀dọ́rọ̀ bí a kàmá ẹ̀dọ́rọ̀ ìmár fìlhárà ráhà máa kó ìyọ́ máa yípo bí tẹ́ máa yípo nínú ìgbàsó máa ẹ̀tẹ́mẹ́ ó ilé ààrùn ya fulan wajen malak ya kawo ya kira biya wani alamtakun tsarin murmur a rufe na alamunka zuwa da ma sai wazi tsawon ma kashe dada zai shi ma kwaburu da kolo bala yin dani a kuntu amur ma'arufi wa ati wala ati kuma kashe dada ne ya ce wa ana a an wa ati kuma kwaburu abun ganin masu متفق عليه إمام أسمه مفردوا ما لا تندلق في أوائف الرجل هو بالدال مؤمنلا وما لا تخرج يجري في رجل الكتاب أمعاء وإلى كتاب كتب هنا أوائف مواجه مجرد من كونه ولو مذاك أنواع ọlọ́ọ̀bà sàárù àjálì máa sọ táǹkì kálì máa ti táǹsọ̀ ala Qur'an al-Karim báàbù 25 báàbù amúrò báàbù báàbù na amúrò bí àdáyìr àmàna báàbù tí wọ́n láti ẹka máa mú àmàna tẹ tí máa tíkà àmàna aláwọ̀ tààlà inna Allah ya'murukum an tuwaddu al-amanati ila ahliha ọlọ́wọ́ bá ń láti máa kíkà fáwọn tó kọ́ sí ẹ máa gbé fáwọn tó lọ́wọ́ wọn إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحمل الإنسان إنه كان ظلوما جهولا ولن يدعو بها ما نفهم سمعت له أو كنا لا ودى قرات بها wọ́n ń pàkó ní gbẹ́rù gbẹ́rù rẹ̀ amala al'insar mai ya gbèrú na okanan zaluman wata labosi tó rẹ̀ jahula aláìbàkan náà àmánà gbogbo nǹkan àmánà má ṣe ẹ̀bọ̀ lọ́lọ́ọ̀bá àmánà wọ́n jẹ́ síwájú ayé àdúmọ̀ kọ̀ǹtó ayé àmánà láàrin ọkọ̀ àti ìyàwó gbàgbátá lọ́bàá gbé òfin lọ́kà wọn tọ̀wọ̀n ní ìṣòro tẹ́jú wọn gbogbo àmánà tọ́lọ̀ ń kí káwà wọn àwọn là síwájú orí rẹ̀ àwọn là ọmọ gbogbo àmánà ni ó di wà ọmọ òbí mọ̀ kankan ó di wà lọ́wà ilé òbí mọ̀ kankan òkè bí mọ̀ wà حديث 199 عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال آيات منافق آيات المنافق بثلاث نبي ني أمين كما فيما منافق آية ألامة كما منافق إمت أمامي إذا عدف عدبت أسرع يقرأ وإذا وعد أخلص قد يويه وإذا تؤمن خانا تلافقة يوجعين هو متفق عليه وفي رواية النبوان وإن صام وإن صام وصلى أمام أنه مسلم كلا بمن دعوة بمن بمن تنو تنفس بني بالمنافقين أنا أزيفة رضي الله عنه بن يمان رضي الله عنه وفينا أزيفة رضي الله عنه قال عبدنا رسول الله حديثين عن الإسلام قاسوا حديث بدي قد رأيت أحدهما وأنا أنتظر آخر أنا سواني روي مكان كمدي كانوا ميج بالسنة قد رأيت أحدهما مثل مدي وأنتظر آخر مورتي ألاكد وصنع أن الأمانة نزلت في جذر القلوب الرجال ثم نزل القرآن وعلموا من القرآن وعلموا من السنة ثم يقول الجلسة لهم سوى القرآن كلم سنو بايا موكوني جينا لسى القرآن أسوى أمانة كلم أن الأمانة نزلت في جزر قلود لهم سوى أمانة كلم سنو بايا ثم نزل القرآن لهم سوى القرآن كلم تعلموا من القرآن ايوام قيما من القرآن وعلموا من السنة لكم من السنة ثم عدتنا عن رفع, رفع الأمانة أمي أصلاً وبرا كما أنا أكون له قال ينام رجل نوما يسمع من نمع لو بدأ يما أسمعني فقدوا أمانة أمانة من قلبي ولا فأمانة كل ما يعني يظل اثر فيه اكيرب كامي كان عم بيو ولا عم بيو ينام نوم تديوا تسمعوا يه هذوك قالوا أمانة من قبض أمانكم ده يظل أثرها مثل أثر مجلى yóò àti sàmì rẹ̀ gbogbo yóò fẹ̀ jùtà láàkọlọ̀ kọjẹ́mọ̀ra gẹ́gẹ́ bí ìgúnná dáa náà ẹ̀rẹ́ jù àti ìrìn ẹ̀ àti ìrìn àti ìpinnu wọn láti sàrọ̀játòhó àlà rìjìlẹ̀ ìfẹ́lọ́gbẹ̀ yóò hàn àmì rẹ̀ yóò hàn níbi rìjìlẹ̀ kàríbí ẹsẹ̀ rẹ̀ yóò nà mùnkẹ́bìrán lẹ́sà fi àṣẹ òní tí wà wú ni tí ó wà wú bí àpé owó wú yẹ ẹ̀mọ́ kò sí nìkan ní inú ẹ̀ tí ma á bá aṣọ àtúlẹ́yìn náà ó bá àlébì bá máa òkúta wẹ́rẹ́ ṣàtàhà owó ara rìjìlẹ́yìn bá ń tún káyẹsẹ̀ yóò àjílá ara ọmọ فلا يقال أحد يود الأمانة wọ́n bẹ́rẹ̀ nìyẹn kàjú ma ní àmàna àtàyò káàl tí ga mọ̀ pé iná fi ká ní fúlàní rọ́jùmọ̀ àmìnà kí lọ bá dé inú àwọn lápájá ìdí lápájá arákùnrin kí lẹ́ndà ó ní àmàna àtàyò káàl rọ́jùm ma àdìládà ọmọ wúlò arákùnrin ma wúlò ma àdìládà ma àsìkára ọmọ sórí rẹ̀ ma àkàrà ọmọ nílà akáyò وما في قلبه مثقال حبة من خردل من الإيمان بالإيمان أنت ما نجوه يوانا ولولو قسلما بي جيرو لبايا أنا مقصانوا فأتى علي زمان باني أخذ وابامي وما أبالي أيكم بايعتي شاكي ميو ورق الناس بايع كلها. لكن كان مسلما هم ورق الوجه مسلمين فيرد أني علي ديني دينه وقال الله بأبها يسير فمجوز شعيدا وإن كان نصرانيا فقل ينصر أو يهوديا اليهودي دني علي سأقبه ولا رأيه بكم أما اليوم أملوني أما كنت أتبع منكم إلى فلان وفلان يو سنالين كانوا يأفي لبدا في لبدا اتفقوا عليهم امام بخاري ó pàdé sí wá قوله جذر بفتح الجيم وإسكان الزاء جذر مجملة وهو أصل شيء من أكثرين كان إذا كان ووقت أيتاء مثمان من شوك أثر يسير أمي كتونا كيري وغيره قال منتقرة أو توقف كاسوكي مرتفعا sáyé ààyè wà ní àlèyìn wọ́n àlèyìn tó tó 201 رضي الله عنه قال قال رجل قال رسول الله صلى الله عليه وسلم فسنا عزيفة فسنا أبي هريرة رضي الله عنهما أحمد يجزبها يقول تعالى رسول صلى الله يجمع الله تبارك وتعالى الناس يوم فيقوم المؤمنون حتى الله أكبر يقول لكم لهم الجنة أو يخرجون يوم من القيامة أو المؤمنين وعدوا جكي وفقا جنة سموا فيوتى عالم صلوات الله وسلامه عليه وما من عدد عدم أبا أما كلام أبا فيقول فيقولون wọ́n bá pé ya abáyàna ìsìnkà lánàá jẹ́nà báwáwò báwá sí àjẹ́nà wọ́n ti gbé súnmọ́ wa ẹ̀kọ́l aláàrẹ́dẹ́kùn mi jẹ́nà ilẹ̀ kàfíà sí àbíkùn ṣe ẹ̀mọ̀ pé kò sí gbogbo ìjẹ́ ìjẹ́ ìjẹ́ jẹ́nà bí mi ṣéèkì bàbá yín lọ nítorí sáyé mi záàlì jẹ́dárì mi kọ́ lọ́tọ́ ti gbé sílẹ̀ pín ìsẹ̀kùn fún sọ́ọ̀jẹ́nà ìdáàbò bani ابني إلى ابن إبراهيم خليل الله أنا بأمامي إبراهيم عيوله فقال فيأتون إبراهيم وما بان إبراهيم فيقول إبراهيم ليس بصاحب ذلك يقول متصل إليه ذني إنما كنت قليلا من وراء وراء مدعي لي لي لي لوني إيه مدوا إلى موسى أكبر قلبي موسى لوني الذي كلم الله تكليما كلهم باصروا دريت ويعطون موسى وابد موسى ويقول لست بصاحب ذلك من البداية ليس من إذهاب إلى عيسى كلمة الله وروحي ẹni bá إيسا أرولون وبعد فيها مية طلوبة فيقول إيسا ليس بذلك fọ̀yẹ̀kọ́ ìsẹ̀dẹ́ ìsìnlẹ̀ الله záàrẹ̀ kìí láìsí فياتون محمدا صلى الله عليه وسلم وما أكبر زمان فيقوم فيؤذن له يوعد لنا هو عفنيا داكو استقراء فترسل أمانة ورهن وانا أمانة أتي أقربي فيقومان جنبتي صراف يمينا وشمالا وما أدولك الصراف لوت ولا ونصف يمر أولكم بالبرك أمنا أقول قدامي أقول قدامي من أمنا رعب الله قلت بأبي وأمي ما قلت قالوا أبامي أتمامي أي شيء تقبل البكر بارك كيلو ملت قدامي ويجابي من أمنا قال ألم تروا كيف أمور ويردون في طرفة عين قالوا ورموني قدامي بإشاج وجوه ثم مرة الريح لينا وكوكو لقى بها كمو ثم مرة التير اما كوكو لقى ايه وشد الرجال اما كوكو لقى بها كدو لقى ترى كيف تجري تنتري بهم اعمالهم هم قالوا كوشير يوم هديكوا لالهم ونبيكم قائم على صراط الله اكبر النبي هو عدولتي الصراط لهم يقول ربي سلم سلم ọlọ́run bá ń là wọ́n bá ń là wọ́n bá ń là wọ́n ọlọ́run bá ń là wọ́n áfíà tó àjúsọ àhàmára ìbáàdì ní pé sáwọn ìlú yóò káàrẹ̀ láti gbé wọn kọjá àtàyò jí rajulun láyé tí ó sáìrà nílá záàfà láì pé wọ́n mẹ́lú ní wà bí ní ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kìíní àsìráàtì yìí bọ̀ wà mẹ́ gẹ́gẹ́ bí òkè lọ́mọ lọ sí máa bọ̀ wá mo alákọ̀tí máa múra bí á rí ọmọrà sí i wọ́n máa pàṣẹ kó máa fa kó máa pàṣẹ kó fà kó máa fà sínú iná ọlọ́mọdé méjì kó fà wọ́n lọ́ba mahdúshin náàdìn في النار ثم جاء مصيرنا والذي نفسي أبي هريرة بيده mo fi ẹni tí ẹ̀mí àbíọ́lá mi lọ́wọ́ ẹ̀bùra ní ọ̀kára jẹ́ annam dídí iná jẹ́ annama àtàbọ́nà kàrífà ní àjò 70 years rọwá ó muslim imam muslim wà títúwa wọ́rá àwọ̀rá àìbí fàtí fi hìmà ọ̀kílá dọ́mà bílá ìwé ọmọ náà ò lẹ́sùn بتلك الدرجة رفيعة كيلو نيكو كتباهي هي كلمة تذكر على سبيل التواضع كل هو القارب من لنا قد وجدت معناه في شر صحيح مسلم مثل هي لك ولا من صحيح مسلم والله أعلم أنا بقول لهم هو اللي لي يقول لي قالوا أبي كاكا وعن أبي خبيب للدنيا أخاه خبيب مجمع فأجمع عبد الله بن زبير رضي الله عنه قال هم قالوا بابا زبير عبد الله بن زبير رضي الله عنه قال أما وقف زبير يوم الجمل بآن وني زبير سيدنا سيدنا زبير بن عوام يوم الجمل ni جو جمل jẹ́mọ̀lì ìjọba lórí ogun ràǹkó tí màmá wa gùnjọ yẹn tí wọ́n ní ọ̀gbọ̀rọ̀ ràǹkó ní ọ̀gbọ̀rọ̀ fọ́ọ̀kọ̀ màmá wa títí ká mú ràǹkó mi rẹ̀ mú ràǹkó mi rẹ̀ tó ń pè é gẹ́tọ̀ tó pọ̀lá rẹ̀ gẹ́tọ̀ off camera. àwọn ọ̀tàkọ̀ àwọn mùsùlùmí mùsùlùmí ló ń jagun ogun tó wà láàrin sí ní ma'áwí àti sí ìdá àìsí àwọn support of sí ní ma'áwí àti àwọn kọ́kọ́ sí ní àárín wọn jọ ń jà sai da an sharawa nuna hankumi hankumi da zama dama sai na aliwa murawa mu wa mu hankumi o biyewa na zubairu zai da nazar wayoyi wannan wa kwanan sai da aisha gina ne a jin sai na ma'ali wani دعاني فقمت في جنبه عبد الله بن ابو مكوم زبير نيت وني مواد دول غيره قال يا بني قال يا مامي اني لا يقتل اليوم الا ظالم انه لا يقتل اليوم الا ظالم او مظلوم لودي كان هو قا افين على بوسي افين كفو فاني لا أراني إلا تعقل يوم مظلمة موارك لون يو ووقع من قابوسي ونوقع من قابوسي بسلمي وهنا من أكبر همي لدينا دوان دامج ناني بسيط مودي بسيط مودي فترى بيننا يبقي من مالنا شيئا bí wọ́n máa mi rò pé dúkìá ni mo fi rẹ̀ lọ́sẹ̀ mi nìkan ìlú nìkan kù nù owó wa mọ̀tàl lẹ́nu ọgbà pé ya bu náyà kọmọ mi bí ìmọ̀ lánà wọ́gbẹ̀dẹ̀ ìní àwọn àtàlẹ̀ àwọn ilẹ̀ wa ìjọba ní kò fi san gbèsè wọ́n sọ àbí súlọ̀tún wọ̀ súlọ̀tún bìtàní ọwá ní oṣù wàsíà one third àti one third fáwọn ọmọ rẹ̀ ìyá mi ní gani abdullahi bin zubair àwọn ọmọ abdullahi bin zubair ẹ̀ pé àwọn ọmọ abdullahi bin zubair wọn ò nínú ogun zubair ogun zubair gan ní àwọn ọmọ ń tẹ̀ so àwọn ọmọ ọmọ rẹ̀ yẹn ó di wọn nínú ogun wá fi rúfẹ́ náà fún àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ zubair nínú abdullahi nínú ogun zubair wọn pàṣẹ bá bẹ̀rẹ̀ pé kó bá mi fún àwọn ọmọ rẹ̀ masa masa da kan an fama ni wan tadi duka kuma ta ku wadi yawa yani libani abdullah bin zubair sulus sulus yani fún àwọn ọmọ abdullah bin zubair one third one third ثم ان بدل من مالنا بعد قضاء الدين لين تبات واقف لين قد بات بكذب فين فثلث لبنيك lẹ́yìn pọ̀sílù uh, tó rí banik ó ní one third fún àwọn ọmọ rẹ̀ fún àwọn tó fún àwọn ọmọ rẹ̀ kala hisham ọ̀kànà báàdù wọ́lá abdullahi kadu wọ́lá wọ́lá báàdù bani zubair zubair wa ahmad bẹ́ẹ̀rẹ̀ ni àwọn ọmọ abdullahi àwọn ọmọ abdullahi jẹ́ inú àwọn ọmọ rẹ̀ wọ́n dojúkọ ẹ̀yìn wọ́n wà ń bẹ̀ẹ̀ oye báàdù bá ní zùbẹ́ nínú àwọn ọmọ bá ní àwọn zùbẹ́rù tí wọ́n ní ẹ̀nà ni ọ̀bẹ́ì àti àbáàdì wọ́lá oyè ọmọ ìlú tíṣà bá ní wọ̀tíṣà gbanáà lásìkò yìí ó ní àwọn ọmọkùnrin mẹ́sàn àwọn ọmọbìnrin mẹ́sàn ó di yíwa kàlà abdullahi ọjọ́ alá yóò sí ni ilé ìnìyàn àbí àwọn pé kò wá yẹ kò bò kí wá bẹ̀rẹ̀ sísà nípa gbèsè rẹ̀ kí bò san gbèsè ní gbèsè òun ìkóró ya bó lẹ́yà wọ́n ní wọ́n máa mi ìnà àjẹsà àn ṣe in mínìhù wá fẹ́rẹ̀ tí ò bá fẹ́rẹ̀ ó kàtà fàṣà in àríhì di mọ̀wòláyà wọ́n nà lọ́wọ́ ọlọ́wọ́ bá mi wọ́n nà lọ́wọ́ ọlọ́wọ́ bá mi náà lọ́wọ́ kálàfọ́ wọ́n láyìí abdullahi wọn fún akéwì fún fúnbura ma daraitu ma arada al'afta kóòtù ọ̀rọ̀ púpọ̀ yẹn kò yé mi nípa ní olùfẹ̀yìntì rẹ kò yé mi àbíkú wọn sọ pé ya mọ́wọ́lá ya abati oníwà bàbá mi man mọ́wọ́lá kálọ̀ olùfẹ̀yìntì rẹ yẹn kálọ̀ olùfẹ̀yìntì rẹ kàlà allah mọ́ni ọlọ́ọ̀bá mi nìyí قال فوالله قال مفرابرة ما وقعت في قربة من في ديني ní ọ̀bọ́ sì nira kan nípa gbèsè tí wọ́n á sì mí nípa lóògbò zubairu ìlà kóòtò tí wọ́n pè ya mọ́lá zubairu ẹgbẹ́ dánihó dẹ́yìnà ọ̀fọ̀ ẹ̀pẹ́ kàkẹ́díyàwó oníkùsí ذاك بسيرة فيجديها ورون يسمسنان كما قتل زبير ولم يدع دينا دينارا ولا درعما إلا أرضين سيدنا زبير واقرا كوكو فلوكا لكو في دينار لكو في دعمنا أما في ليلة إلا يعني وانت من آقابة وقوى النبو من النبو وإلى عشر دارا في المدينة إذا جاءوا إليه مكة العليم برو مدينة والدارين بالبصرة كل ما بيجي نلو بصرة ودارا بالكوفة هذا نلقني كوفة ودارا بالمصر هذا نلقني مصر قال فإنما كان دينه الذي كان عليه أقول في جامعة بسماء يبقى سؤال في والدوال سيدنا زبيري أن رجلا كان يأتي بالمال يعني وعدوا ما زبيري كيكو بونكو يستوديعه إياه ويوم بيقوم بطمان فيقول زبير جرب لا يرجو بكما ولكن هو سلف مياني يوناني وإني أخشى عليه الداعة منبر قنبا صنو بك مياني تقبل قناة الله من تتيب أبيه تقبل قناة ọgbọ̀n ìlànà kan kọ̀wé ẹ̀kọ́dà àwọn ọ̀nà òun yá ni ọ̀rọ̀ bá sọ̀rọ̀ yọ̀tàn owó yẹn ọ̀rọ̀ yẹn yẹ yín ẹgbẹ́ bẹ́ẹ̀ ni wọ́n mi kọ́ ní gbójú ọmọ àtọ̀rọ̀ ẹ̀ wọ́n kọ́ nù kò ní sanwó pẹ̀lú àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àwọn ẹgbẹ́ àmọ́ yọ ولكن هو سلف إني أخشى عليه بيعة وما ولي إمارة cut ma wọlé ya bẹ́ẹ̀ mi ò jẹ́ gómìnà ọkọ̀ ìlú kan rí wọlá ìbáyàtọ̀ ni wọlá àkàràjà ni bẹ́ẹ̀ ni wọn rámi tí mo lè gba owó wá níbi kan ìlú zaka àbí haraj wọlá ṣé òun àbí kankan báyẹn ilá an yakuna fi gazwatin ma rasulullah àbí tí bá sójú ogun aláàbìsílẹ̀ bá fún ní kẹ̀mí màlókù ọmọ àbí bakar àbí pẹ̀lú àbí bakar وعمر عبد الله قالوا عمر وعثمان سيدنا عثمان قال عبد الله تعاقبت ما كان عليه من الدين مواسسر بفتوى لولي زبير جاتوا ألفي ألف ومئتي ألف الله أكبر مارتي 2 million times 1000 alfai 2,000 àti mi'atai alf àti 200,000 rakiya hakim bin hizam hakim bin hizam akari abdullahi bin zubair kala yabna akhi wani iwo ma ọmọ ya mi kama ara akhi min daini ilu ni ọgbọ ọmọ ìpò ìgbòdá mi jẹ́ nùgbùjì náà ilé ọmọ ya mi jẹ́ nùgbùjì mo wá fi àwọn fún èrè tó wọ́yẹ báyìí mílíọ̀nù yìí èrè tó bẹ̀rẹ̀ fún ọkọ̀ tó ní ẹ̀tẹ̀ àrùn wọ́n ní 100,000 kò sọ yẹ tí ó yẹ jẹ́ fún mi فقال حكيم والله ما أرى أنا أموالكم تسعى الآن قال كاي ميرو كتا سيبيرو فيلي قول بيا بكاتا بكتي صدعي قل جاب جدود بعيد قال عبد الله أرأيتك, أرأيتك إن كانت ألفي ألف ومئتي ألف قل أطي دي 2 مليون 200,000 فرق قال ما أرى تكيكون أرى أسعيوك لكيهم لا لا لا إن أجلتم عن شيء منه قال كيما هو أصل هو جبادة بسيط فاستعينوني بي فاستعينوا بي كي ورهني سوى قال وكان زبير كان اشترى جابا سبعين ومئة ألف يعني كنا زبير قطع قرع إلى بوي بوي لي وأران تمتي تاوزي وباع عبد الله بألف ألف وستمية ألف na gbèrú abdullahi marawata ní 1 million 600,000 tó rà ní 170,000 marawata ní 1 million 600,000 ó díye wa ní pé kò sí ayé ìjọ àjọmọ̀ pé èrè àjọjọ àjọjọ kò sí ẹ̀ ó díye wa owó ẹ̀yẹ yìí sí nígbà tí gbèrú ra lẹ̀ yọ́ rà ní 170,000 ó díye wa tà lẹ̀ yọ́ tà 1 million 600,000 أوديوا والله تعالى أعلم ثم قام فقال لا تكرني وقال يا ابن تيف تراني أنا فنسور فقام زبير فقام الله من كان له على زبير بأي شيء فليوفينا بكذا فأتاه عبد الله بن جعفر عبد الله بن جعفر بن كان له على زبير 400000 وده في فورد قال نوري سيدنا زبير ثم قال عبد الله ان شئت ضربتها وقال له مليات له مليات مبارك فقال عبد الله لا أولى له ألوذ بفا قال وإن شئت جعلته وآفي فيما توخرون الأول في الدين وما تبع سجين بني إن أخر إن أخرت الأول بعد ذلك مني قال عبد الله لا فقطعوا لي قطعة جيلة تسري تسلمي وين قال عبد الله لك من هنا دعا آه هنا إلى هؤلاء tí ẹni láti ibà dé ibà ọba wọn ìgbà fún ọba abdullahi minha dínà abdullahi bàtà nù lẹ́yìn fàkádà àmì ọdọ́yìnà àwòfà ọba kan gbèsè yẹn ọyọ tó fún ọba kìí amínà àrùbá àtúnú àmú wọn nísù ọba kú ẹka mẹ́rin àti hajj قدم على معاوية وبل بس معاوية وعنده عمرو ابن عثمان أنا بقى عمرو ما عثمان به ومنذر بن زبير أتي منذر ما زبير وابن زمعة أتي ابن زمعة قال معاوية لم قيمت الجابة بيجو لأجبي رايزي ilẹ̀ oko yẹn kí lẹ gbé sí tààrà kúlù sáàmìn gmt alf gbogbo ẹ̀ka kọ̀ọ̀kan pẹ̀lú 100,000 كم بقي منها فملك قال أربعة أسهم ونصف وقلت أمامي يعتدي قال منذر بن زبير من قد أخنص من سعما إذا تقول نمو مبقى كان 100 دينار 100 1000 دينار 1000 قال عمرو بن عمرو ابن عثمان أخذت منها طعما بمئة ألف من أكبر وكاني وان قد تاوزن قال ابن دمعة قد أخذت طعما بمئة ألف من أكبر وكاني أرى تاوزن قال معاوية كان بقي منها من لكم سام ونصف سام وإذا كان بني قال قد أخذته بأمس حين omi ìtẹ̀mínà kù bá ní 150,000 kàlọ̀wà bá a abdullahi bin jafar àti bá o min al-ma'awiya 600,000 ìtọ́wà gbà ọwá tàfútẹ́ ní ma'awiya ní 600,000 kọlọ̀mà faraga ibn zubairu min kada idaini nígbà tí abdullahi bin zubairu sàgbẹ̀ sí bàbá rẹ̀ tán kàlọ̀bá nù بيننا ميراثنا ميراثنا واكي اغوا ابو بسرايز واكي اغوا والله لا اقسم بينكم حتى انادي في موسم اربع سنين والله من ابليس هو بقى ناموس اسكو مناسب مناسب اجلاء ابناري الى معاد ما بين عناوس بجد بيرلو قواو láàbá wá rí ẹgbẹ́ ìgbèrè lówó tán ẹni tí ìlú jẹ ní ogún mọ́lẹ́yìn ọdún mẹ́rin màtí ní ogún fún yín ala man kana lahu ala zubairun bainun faryatina kanokdi ala ẹgbọ́ ẹgbọ́nà kó ní owó lọ́rọ̀ zubairu kó wá bá wa kaya fún ala kullu sana yunadi fi mawtihi ọwá ní gbogbo àkójọ ní ìgbọ̀rọ̀dún ìmọ̀ sí announcement yìí فلما قضى أربع سنين ثم لفوية ثم بين أم ودفع سلو أسا وان تارت وانك أسا فما يوفوا لين واتوا فوا وكان زبير أربع نسوة كان زبير يومرني أني فأصاب كل مرأة ألف ألف ومية ألف أقول هو كمان كوان مليون 200,000 ودني مالي خمسين ألف alf gbogbo rẹ̀ jẹ́ 50 million omiyeti alf àti 200,000 àwa o Bukhari imam buhari ló bí àdísì yẹn wa ilé ìparí àdísì ọ̀rọ̀ sí ìdíná zubairu ọlọ́ọ̀bà àmì wa gbogbo alájọ bí fún ọlọ́ọ̀bà àti kú wa láti